atẹ o ògbè rẹtẹ o ògbè atẹ ògbè rẹtẹ yé àwo ní í ṣe. ó dífá fún kí ni ó fi mí ṣe kí ni ó ṣe yẹ tó sunkún ìrẹ gbogbo wọn ní kí ni wọn ṣe orí mi dákun wáyà wọn lẹ́nu. kó tó kọ́ lánàá ikọ̀ ire ní ikọ̀ ire nìyẹn. àkùkọ tó kọ́ lónìí ọ̀ṣẹ̀rẹ̀ yẹ ikọ̀ ire ló kọ́ ọ̀ṣẹ̀rẹ̀ o. ojú ire ló mọ́ mi mo máa ṣàwo àṣelà o. wọ́n dòyìká mi wọ́n dì dákun wá yà wọ́n lẹ́nu. wọ́n bẹ́ gidi náà fomi omi takọ́ṣọ omi fògì wọ́n mọ di sílẹ̀ fomi omi takọ́ṣọ omi fòdì èyí ẹ̀dì sílẹ̀ tèmi kọ́ ẹ̀rù ìrẹtẹ̀ lọ́tún ògbè ló sì yọ ìrẹtẹ̀ lọ́tún ògbè ló sì yọ ògbè ìrẹtẹ̀ yé ògbè ìrẹtẹ̀ yé àwo ni ń ṣe. àwo ńláńlá ni wọ́n fi jáfa wọn èmi ò ní ṣáyé àìláyé èmi ò ní wáyé àìjóyè o èmi ò ní wáyé àìlówó n ò ní wáyé àìlówó. ìyá kéré mo hùn mí o ìyá kéré mo hùn gbogbo ẹlẹ́yẹ gbogbo ẹlẹ́yẹ mo ti bá mulẹ̀ o ìyá kéré mo hùn mí. abẹ́fẹ́ títí ilẹ̀kùn ọba àdìsá mo fẹ́ sí ìnàmú olódùn kókó lójú fá nlé anídẹ́lógún lọ́tọ̀ mo ti ogun dá wọn ní bùbá ọkọ òní ya wọn bẹ́jẹ̀ lébè gbogbo anigudugudu fídírógún òòṣà mi ò ṣeun o òró là á fún wọn dófódó ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ là á fún wọn lọ́fọ́lọ́ ọkọ ò ní ya wọn bẹ́jẹ̀ lébè gbogbo ara ní gúdúgúdú fi dirogun. <laughs> ẹ ṣeun o ẹ ṣeun o. cachorro. Uh -uh. É seu, é seu, é seu. É ayé tó tó fún ẹ̀yin àgbàlagbà ló tù fẹ̀ ẹ̀yin ògbólógbó lógbò fi abojú wéré héré ẹ̀yin àjẹ̀dò èèyàn mọ́pòfolú ẹ̀bùra tí sẹ́mọ́ lágàdàgodo ọ̀hún mo ti báyé jẹ mo báyé mu mo ṣàgbọ́n ṣàlẹ̀ wóríwórí àwọn ẹran ẹbọ rèé o ewúrẹ́ tó da fánù lẹ́ ń wò yẹnu wọn láfikún ẹ̀jẹ̀ mi mo mú a o. ìkòkò kan fún iná ló fún ẹ̀mí tèmi náà wọ̀.

ẹnu ọ̀ká ni kú sí. ọ̀rẹ́ mi mi mọ̀ ń sọ yìí. ọwọ́ ti ti ọmọ òun èmi ọ̀lẹ́ mi tèmi kẹ́kẹ́ tèmi ò fi pin ọmọ náà lálẹ́ mi rẹ̀. a kú pàdé o gbogbo ẹ̀yìn ẹlẹ́yẹ tí ọ̀yà ń lẹ́nu pé ìpè pàjáwìrì ẹnu lù fẹ́ rí wa o. àmọ́ wọn mọrú ọ̀rọ̀ tó fẹ́ sọ o. mo kí gbogbo ẹ̀yin ò lépo ó lé fẹ̀jẹ̀ rù fọ́ o ẹ ṣé mo dúpẹ́ tí mo pè ní tẹ̀ jẹ́ mi ẹ wò ó mo mọ̀ sálọgbẹ̀yìn ìyá ni mo fẹ́ kẹ́ ẹ gbà mí lórí ọ̀rọ̀ ọmọ mi tí ń bẹ lágbọ́dọ̀ ọ̀pálámbá ni o ẹ dákun ẹ mọ́ wò mí ràn ẹ mọ́ jọ́pàá lọ́bọ́ ọmọ ọmọ mi dé àyín kọ́ dẹran ẹbọ ọmọ ayé lọmọ mi kì í ṣẹran ayé ẹ sì mọ̀ pọ́gùn náà kan ṣoṣo mi náà ni kò pé méjì lọ́rùn ológun náà kan ni ẹ mọ̀jì ó ṣeré tí omi ẹ wò ó gbogbo ẹ̀yin àgbààgbà ṣé ẹ mọ̀ pé torí ọmọ kan ṣoṣo yìí kí n lè rí bí ẹ bójú ọmọ ṣe pọ́n mi tó kí n torí ẹyọ kan ṣoṣo ìbí o ẹ sì mọ̀ pé torí ọmọ kan ṣoṣo ọ̀hún òun ni mo fi ń ṣe gudugudu méje yàyà mẹ́fà tí mò ń ṣe nínú ẹgbẹ́ yìí kó lè daṣọ ńlá bò mí níjọ́ tí n bá lọ. tá a ní ká wò dáadáa iṣẹ́ ṣe nínú wo iye tó ti kó wá ẹ wògbà ọmọ yìí kó tóó rí ẹ worú ìdààmú ìyún lọ́yẹ ká fi fojú àánú wò ó ṣùgbọ́n o ẹ̀lúlu <laughs> jíjẹ lọmọ rẹ bẹ́ẹ̀ ni nínú ẹgbẹ́ yìí ó ti jẹ bíbọ̀ o ti jẹ sísè ó ti jẹ yíyan ó ti di dandan kájọ ọmọ tiẹ̀ náà. ẹ̀dùn náà ta ló wáá fẹ́ jíjọ ẹni ọmọ ṣe ló bímọ fún mi lọ́jọ́ tí mo bá tẹ́rí gbà sọ. nǹkan ṣe mí. àròkàn àròkàn ní ìfẹ́ kó àsọ̀gbà. ọtọ mo lọtọ ọtọ ẹ má bàa dárò ara mi mọ́ ẹ fi mí lẹ̀ àjàlá tá ní ẹyin náà kọ́ ni. kọlọmọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o òní àrò aláya kìlọ̀ fáyà ẹsẹ̀ òní àrò kọlọmọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. mo tọrọ àgbà kí lọ́wọ́ yín ẹ̀yin mọ̀gbà tínú bá ń bí yín ẹ pín tínú mo ti sọ pọ́kọ̀ kan lọ́mọ wọ̀ yọ ní ìtara wọlé ẹni tí ọ̀rọ̀ ọ̀sán. ọ̀pá lámbá tiẹ̀ ta lónìí wọ́n lẹ̀ kó wò kí onírọ̀ wáyé Ṣàngó balẹ̀lẹ̀ ìdàrẹ̀kújà yìí arábàgbé arígbọ̀n tasẹ́gun ọ̀rẹ́ oníbàtà àkọ́kọ́ ìdágò onílé fẹ́ ju àkúrò dáadáa ọkùnrin bùlá mi náà jò láàrùn. Ah! ọ̀tá ni ọkọ̀ ọ̀tá ni ọkọ̀. ẹ wà ọ̀rọ̀ wájú ẹgbẹ́ mi o ẹrù ẹyin ẹgbẹ́ mi o gẹ́gẹ́gẹ́ lọ́wọ́ alátakò fúyẹ́ ah! àwọn ọmọ gbọ́dọ̀ kú bá ọjọ́ abábẹ́ wéléwé kújọ́ tá a bẹ́ mọ̀ ní mọ̀rọ̀ ọjọ́ àkàrà bá wọnú epo lálẹ́ ọjà ariwo sùn wáriwo lẹ́nu ẹ̀. kọ́lọ́mọ kò lọ fún ọ̀rẹ́ òní àrùn ní sòfò bẹ níta òní àrùn ẹ̀mí òjọ́jú wọn bẹ lójúde o kọ́lá níbo lẹ́ gbogbo àwọn obìnrin ìlú lọ. níbo tí ń bọ̀.

ibi tẹ́ ń lọ bẹ̀lẹ́ ti lọ rí gbé kúrú jẹ́ ló ẹ bọ́ra èmi ni mo sọ bẹ́ẹ̀. ibi tá a yé mi lọ a ò mọ̀ ibi ayé mi lọ a ò mọ̀. ìdá ilé ìdúró kí mi dáadáa. ẹ má bínú ìyá wa ẹ tí gbọ́. pé kí ni. ní òru mọ́júmọ́ yìí wọ́n ti gbé ìyàwó awo yẹn fa lọ. wọ́n ti gbé lọ. wọ́n gbé ìyàwó rẹ̀ lọ. wọ́n gbé lọ. ẹ gbà mí ọkọ rẹ̀ ńkọ́ ìyún òsínlẹ̀ ó tọ́jọ́ mẹ́ta tó ti kúrò ní wọ́n níṣẹ́ ìlú náà ló ṣe lọ. wàhálà dé o ìyàwó ariwo yẹ fá ọmọ ọlọ́mọ. ẹkú láéláé àjà ńlá wo olójú o ọmọ àgbóṣeṣe fáyẹlé ọgbẹ ìkùdé mọ iye odò tó wù láàrin ẹgbẹ bàbá ẹ̀gbọ́n fátìbìtì látọdún mọdún àtọṣùmọṣù <laughs> tí ò wá sí. Si àgbàlagbà ló tọ́ sáré mú rẹ̀ kan n ò lé nǹkan o nǹkan ló lé mi lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé mo máa ṣàwò káàkiri gbogbo bẹ́ẹ̀ ni nígbà mo á ń ṣàwò lọ tí mo fa ya mílẹ̀ sí ṣàkúta eléyìí nílùú ìjàkúta lọ nígbà tí mo fi padà ìyá ní ogun ọ̀pá lábá ti wọ̀ nígbò ó sì ti káyà mi lọ mo wá ní àà ah, Pàlàbà ah, ojú tó ti mọ ní ríìdì kò ní kó wọn mọ ní mọ tọ́wọ́ àgbà tẹ̀ràn ọwọ́ tọ́wọ́ àgbà yà mí padà fún mi. bàbá ìbò yé mi ó yé yín bẹ́yìn lè di fáńjọ́ kìíní àná gbogbo ẹni tí mo bá fi lè mú tí ìṣẹ̀dá rẹ̀ bá fi tiwọ́nú gbèkún bí ewúrẹ́ tó da fánù ní ẹnu rẹ̀ ni wọ́n fi kó o. ọpọlọ nígbà mi nígbà ẹ̀rùn kémi náà gbọ́ ọmọ òjò nígbà ẹ̀rùn èmi ti gbà ọ ìgbà òjò ti dé mo fẹ́ kó gba ẹ̀mí náà báyìí. awo wọn ní obìnrin bá já ẹni là á fi sóyún ẹ̀wọ̀n já jákò já kànàkànà sọnù ntẹ̀wé rọgbà yí ẹ̀mí tèmi náà àbí wọ́n wá torí ẹ̀mí ẹlẹ́mìí fẹ̀mí ara tèmi ṣòfò bí kò ṣeé ṣe o òdì àdáni ẹ̀rẹ̀ fi bẹ́ẹ̀ kí kò ṣeé ṣe bẹ́ẹ̀ ni àpàlà ń bá kò ṣeé ṣe. ẹgbẹ́sẹ̀ ilé ọ kí n kí ni ó fi mí ṣe ètò mi ìdílé kí n ṣẹlẹ̀ tèmi lọ́pọ̀ sọ̀rọ̀ kò sí wọn. wọ́n ní kí ni wọ́n ṣe orí mi dákun wá yà wọ́n lẹ́nu. àkùkọ tó kọ lánàá ikọ̀ ire ní ikọ̀ ire nìyẹn. àkùkọ tó kọ lónìí ọ̀sẹ̀rẹ̀ yẹ ikọ̀ ire ló kọ ọ̀sẹ̀rẹ̀ o. òjò ìrẹ̀lẹ̀ ọmọ mi mo máa ṣàwo àṣelà o. wọ́n dòyìn ká mi wọ́n dìtẹ̀ ìpín mi à orí mi dákun wá yà wọ́n lẹ́nu. wọ́n bẹ́ gidi náà fomi omi takọ́ṣọ́ omi fògì wọ́n mo di sílẹ̀ fomi omi takọ̀ṣọ́ omi fòdì. ìrìn àjò ti yá ọ ní kò sèṣù kò sọ́ka ọ yà kíá má mú nǹkan sí ròdùn nítọ́lá níní nítọrọ nítowó ó ní tí ọ̀pọ̀ àmúhòtọ́ ọ̀nù ni kò ṣe o tí mo sọ fún èyí bára lọ́jà bí ọ̀sọ́ ọmọ ìyára lọ́jà nítọ́lọ́mọ ó bímọ ọmọ kan solú bí ọmọ kan solú bí obìnrin tí ó bí fún ọkọ bẹ́ẹ̀ dé. àbọ̀rú àbọ̀yè àbọ̀yè bọ́ ṣiṣẹ́. èmi ò ní wáyé àìlọ́rọ̀ o èmi ò sì ní wáyé àìbímọ ìfà ńlá la ní ìfà ńlá ni ó ah! ti jáfa àwọn olóògbé rẹ. ọ̀pá lámbà o ọ̀pálábà o wọ́n jẹ́ kọ́ mọ̀ pé kowó èní sáwọ ayé bí kowó ẹ̀wọ̀ ayé bá ń kí àwọn ọmọ kéékèèké ni wọ́n máa lọ sódì ọ̀run wọ́n jẹ́ kọ́ mọ̀ pé ògbìgbì ní sáwọ òdì ọ̀run bí ògbìgbì àwọ òdì ọ̀run bá sì rí gbìgbì àwọn àgbà sàǹkósàǹkó wọ́n kò di ọ̀run lọ ìwọ kó o tó gbàyàwó tèmi toyúntoyún ń ránṣẹ́ ń ránṣẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ á rí tèmi ṣe o lójú olóko nìkan wẹ̀wù ẹ̀jẹ̀ ìgbà léwé òrè ṣe èmi á rí tèmi ṣe èmi á rí tèmi ṣe. àpòwúrẹ̀ ìdí àpòwúrẹ̀ apàkùtà ìdí ló wọ́n padà kúta ẹnu ẹnu. Você viu com a procura, wọ ọjọ́ yìí. kí ni bọ̀ lẹ́rù lára ojú mi ń dẹ́rù bọ̀. gbogbo àwọn tá a jọ wà ń bèbè tí ń kó wọn jáde láàrin wọn. bó lè a ṣe wáyé báàlì láàrin lóòótọ́ àwọn kan tá a ìwọ náà gbà mo ti mú ọ lóru àná ìsìn níwọ ló gbóyè tí mò ń gbé tí ò ṣe o. ọ̀rọ̀ yìí bí ní ti wù ú ìfẹ́ rẹ̀ ti so ìṣọ̀kan mo fẹ́ fi ọ̀rọ̀ yìí fẹ́ mú ọkọ mi ojú tó kọ́ wá dáyà náà ni n ò fi ọ sí mo fẹ́ kó wa mọ sàbí àmọ́ fún mi wíwá tá a wá tá a wá kò wọlé o kọ́ ọmọ bá kú ọgbà kúlù ọgbà kúlù ọgbà bẹ̀rẹ̀ lé ọlá mi. tẹ́ ẹ bá fẹ́ mi ìwà gàdàgodo lẹ́mọ̀ o. èwo lẹ́gbẹ̀ẹ́ lágàdàgodo lọ́dà àtàgàdàgodo àtàgàdàgodo ìwọ̀n gbàgbé sílẹ̀ lọ́fẹ̀ mi èmi ò fi omi gbogbo tó bá ti jẹmọ́ sí mi pátápátá lọ́wọ́ omi jẹ lè sí ọ̀dà ọjà tèmi nìkan lè yí ẹ̀rọ kùn sàṣù ọ̀rọ̀ yìí wà ní báyìí àwọn àmàfẹ́ràn sí aláwọ̀ alẹ́ mi ọgbọ́n. tí mò ń wọ ẹ ojú rẹ ojú rẹ ti ṣé wọ́n kọ́ ni ìyàwó awóyẹ̀fà. Ah, èmi ẹ ṣe ìyàwó awóyẹ̀fà o. ìbáre ni gbábalógun ọ̀run o ìbárẹsẹ̀ gbábalógun ṣálú ìbárúmọ̀lẹ̀ jó ń tótó ìbà òjijì ìyá Ọ̀rúnmìlà àwọ̀ egungun oṣó àfidú àjàbàtì jẹ láàrin òru àfijù ẹyẹ tí jẹ ní gbangba oko èyí tí káyé lórúkọ tí a pè fáwọn àtẹ̀mọ́mì lórúkọ tí a pè èṣù ọ̀dàrà ògbóró báyìí ló kọ́sàn gò ń jẹ́ jáwé àtòkè wá gbò láàpẹ̀yìn ìyá mi ọ̀sàrè màfíà àgbà níjorí àdán ọmọ èké níjorí ẹyẹkẹyẹ tó òrìṣà sàjúkú mo dé o èmi ọmọ rẹ dé o èmi ọmọ onísàjúkú ilé ọmọ onísàjúkú òde ọmọ onísàjúkú tó fọpo mẹ́fà ní gbòòrò kò tó jàre elépo mo ní nígbà tílẹ̀ ń yọ̀ tẹ̀rẹ̀rẹ̀ tílẹ̀ ń yọ̀ tẹ̀rẹ̀rẹ̀ kílẹ̀ yín gbépo wálẹ̀ bàbá mi wá ṣe èmi ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn mi tí ọ̀jà rẹ̀ búlẹ̀ àfẹ́rẹ́ oríire mo dé o n ò torí ẹni méjì wá o nítorí ọ̀pálámbá ni mo fi wá o bẹ́ẹ̀ ni ọ̀pálámbá fẹ́ kán mi lẹ́yìn ọ̀kan n ò sì fẹ́ kọ́ kan ó ti gbàgbé pé àgbèjì mi sẹrẹmọ fún òun yọ kágan rẹ̀ ọmọ yọ̀ mọ́ ẹni tó sọmọ fún mi a máa gbọ́n nípa lọ́wọ́ ẹni ọ̀bẹ tí mo fi gbére ìbejì rẹ̀ náà mo fẹ́ fi bàjẹ́ báyìí o ó yá o tàti wèrè ń tèkúté ilé abiamọ ò ní gbẹ́kún ọmọ rẹ̀ kọ́ mọ́ tàti wèrè ìlàkọ̀sí ò ní gbẹ́kún ọmọ rẹ̀ kọ́ mọ́ pọ̀ṣẹ̀ṣẹ̀ ibikíbi tó o bá wà ó yá yọjú sí mi kí gbogbo agbára tí ń bẹ lára rẹ kí n lè bá a bà á jẹ́ ọ̀pẹ́ ló ń bá o. <laughs> Ah, ẹ rí sàdúkú mo dúpẹ́ o ẹ̀yin tọ́lá yín mo dúpẹ́ o. aya mi ìjà rẹ náà mò ń gbé e wọn mọ̀ pé wọn lọ yọjú ọwọ́ ada àwòdì tó ń lọ sí bàrà ni tátẹ́gùn gbé ń dì ọ́ ta kan iṣẹ́ yá ni ó yá járe lé. níbo ń lé rẹ èmi èsè ìyàwó rẹ o ìyàwó ọ̀pálámbá lèmi ó wá ń porí ọkọ mi ó fẹ́ pa àbí ìgbà náà mo ń pa ẹnìkan ipa wo. sún sún súnṣe ẹ̀fún ló fẹ́ fún ọ̀hún ẹ̀fún wọn ni kó fún ọ kọ́ mọ́ lè fún ọ èdì wọn ni kó di èmi náà kọ́ mọ́ lè dì mí ẹ̀fún òní fágbe kágbe ọmọ lè sáró èdìdì òní dàlùkò kọ́ mọ́ lè kó sùn ìbọ̀ gígí ìyá ọ̀rúnmìlà bẹ́ẹ̀ ni àwọn egungun oṣó. Hmm, èmi ló ń gèdè fún èmi ọmọ olùkóso ọmọ èrè jà ju wọ lọ èmi àkúdàgbánu èmèrè ọjà hmm, ó dáa o níbo là á bẹ́ yẹ orí. ibi rírì là á bá ẹ yẹ orí. Hmm, ó mọ̀ ọ̀rọ̀ kí ni bọ́kùn o. ọ̀kùn ọ̀rọ̀ ká kò ní bọ́kùn. igi kígi tó bá dojúkọ gí ńlá ńkọ. ẹ gbogbo igi kígi tó bá dojúkọ gí ńlá ilẹ̀ ní í pè wọn. ilẹ̀ pé ọlọ́run. irọ́ lọ pa irọ́ lọ pa torí mo sábà mẹ́ta mo fún igun igun ní kẹ́nu ọmọ gùn lé mi lórí mo sá ọfà mẹ́ta mo fún àlùkò àlùkò ló ní kẹ́nu rẹ̀ ọmọ kò lórí mi mo sá ọfà mẹ́ta mo fún agbe agbe ní gbogbo tí n bá ṣe lónìí àṣegbé ni má dènà dè mí o igbe ẹranko kan ò ní dènà dẹ. wo wàá mọ̀ yìí pé ẹkún fagbárí ṣe lé kẹlẹ̀bẹ́ fọ̀nà fún sodò ọlọ́bọ̀nbọ̀n fọwọ́ méjèèjì lùgbẹ̀dú omi báyìí nílì ẹja ihò olè pa torí pé wọ́n ní àbomú àbàkán sẹ́kẹ́sẹ́kẹ̀dé níta bá ní kábomú làbomú níta bá ní kábàkán làbákàn panumọ́dé amọ́ dídí lẹ́nu. ó tó lẹ́nu ẹ níbo lọlọmọ ti ń sọ̀rọ̀. inú lọlọmọ ti ń sọ̀rọ̀. Hmm. níbo wá lọlọmọ ti ń jẹ̀dọ̀ o. lọ́dọ̀ ìyámọ̀ pọ̀ ni ìsàlẹ̀ báyìí lọlọmọdó. ẹ kí ni wọ́n wá ní kọ́mọ̀ ṣe o. wọ́n ní wọ́n mọ̀ kálá ijó ni wọ́n ti kálá ijó. kí ni wọ́n tún wá ní kọ́mọ̀ ṣe. wọ́n ní kí wọ́n mọ̀ ṣe bẹ̀ẹ̀rù wọ́n sì ṣe bẹ̀ẹ̀rù. Hmm nígbà tí níbo ni wọ́n wá ní kán mọ́ gbà wọlé o. wọ́n ní kí wọ́n mọ́ gbọ́ nẹ̀ǹkùlé wọlé. nígbà wọ́n wá gbẹ̀ǹkùlé wọlé. ilẹ̀ yọ wọ́n ni. nígbà ilẹ̀ wá yọ wọ́n kọ́. wọ́n wá ṣẹ́ lápá wọ́n ṣẹ́ lẹ́sẹ̀ wọ́n ṣẹ́ ń gbogbo ara kúlukùlu. o ti wá ṣẹ́ lápá o ti ṣẹ́ lẹ́sẹ̀ o ti ṣẹ́ ní gbogbo ara nítorí pé àṣàkù ń tọ́gbá àárín sọ́nù tọkùn àfọkọ́bù báyìí ní tẹkọ̀ló ìṣẹ̀lẹ̀ sún. ó sùn títí tẹ́ dájú lé náà ni. sún. ó sùn tẹ́ dájú lé náà ni. ó sùn títí tẹ́ dájú lé náà ni. sún. ilé ọ̀gẹ́rẹ́ alápòkùtà dàdọ̀sẹ́dẹ̀nù ti gbé ní mìbí kalọ̀kalọ̀ ó yẹ gbẹ̀mí. Ó alala báyìí, ẹ tẹ̀lé mi, ẹ tẹ̀lé mi. Ẹ̀yin alọ́lágádé Ifá, ẹ̀yin ẹlẹ́yẹ ajẹgbóró kan lọ́pàá ẹ̀ láàánú fọwọ́ àgà mú alágẹmọ ìwòrì òwò ẹ̀kú ẹ̀gbù ògbúdọ̀ ná babaláwo. bá ná babaláwo lásán mi, o. Ẹ kọjú sí àfìfi sólóore nìwọ kínní ẹ̀jẹ̀ wàdà. ẹ̀jẹ̀ ìbọn ni mo ti kó wáyìí ẹ̀jẹ̀ jíjẹ ẹ̀wì wíwì ẹbọ bíbọ a ni mo ti kó dé yìí. ọ̀pálábá ṣé méjì ni ẹ̀jẹ̀ wa. ẹran méjì bò iye èlù tí mo gbọ́ lèmi kú àwọn ẹran wa kẹ́ ẹ jẹ jíjẹ kẹ́ ẹ sun sunsun kẹ́ ẹ wíwì inú ẹ méjì tó wà lẹ́yìn. ìlú méjì kọ́ o ìlú mẹ́rin la lù gẹ́gẹ́ bí ìṣe wa. bẹ́ẹ̀ ni obìnrin tẹ́jọ́ sun òun lè tutù wọ ẹlẹ́ẹ̀kẹta. ìyàwó mi kí n lọ rèé mú ìyàwó mi wá kó wá sí kẹta wọn ẹnu ọ̀nà kí lẹ̀ ń wí tí ọdún yìí ẹ wo èmi ò lẹ́ran kankan tẹ́mi ò mú wa mọ́ o ọmọ méjì yìí ni bẹ́ẹ̀ bá wá jẹ wọ́n tẹ́ ẹ̀yọ́ ẹ mú kan nu ara yín ẹ tún jẹ bẹ́ẹ̀. ọ̀pẹ̀lá ń bá ó ti gbàgbé yí pé àwa ni igi lẹ́yìn ọgbà rẹ̀ a pọn eléyín tán wọ́n fẹ́ máa fi eyín ọ̀hún gé ajẹ abẹ́ẹ̀kọ́. èmi ò bọ́ lẹ́jọ́ níjọ́ tí mo túlẹ̀ yìí kọ́ gbọ́dọ̀ gbẹ ní kíá paracetamol lọmọbìnrin ọ̀hún. ẹ dá padà kí lọ mú ta ni wá ẹ kó tọ́ yín jẹ padà àjẹ́ ọ̀gbọ́dọ̀ jẹ́wé ké woro jẹ́gẹ́ làjà ké lẹ́sìn ọgbà kí lọ mú kí wá ẹ wò ó kìnìún tèmi ti fi tọgbà tù ká nítorí ẹ̀yin ọ̀yájú ẹmẹranko. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ bá wà lọ rí dọ́wọ́ àbí mo sùn tátẹ́gùn bá fẹ́ láfẹ́jù ìyẹ́ yìí ń wòre dànù èmi ń lẹ̀dẹ̀ mo ń lẹ̀dẹ̀ mi ná. ìyá ẹ̀ ń wò náà ẹ̀tẹ́ dí àbùkù lọ́pẹ́ ti gbàgbé olóore ni olùtọ́ bá ti gbàgbé olóore rẹ̀ yóò gbẹ ní ìyá gbẹ. ara pa bàtà apajọwọjọwọ etí ẹ bẹ́ẹ̀ bá san aṣọ káṣọ sòrò ẹ gbọra yín wò ó mo sọ bẹ́ẹ̀. balamba ọfẹ sùn oorun ìyá lọfẹ sùn. èmi inú ọdẹ mi ẹni má sùn mi. sùn kí n rí ẹ wo ọ̀pá lámbà ẹni tí ń pè ọ́ dákẹ́ lóun gbọ́ àgbọ̀yà. bá a bá wá ju ọ̀bẹ tèmi sókè ń gbàgbà ibi pẹlẹbẹ ní ọmọ fi lélẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọ̀kadàmbà wá gbọ́ sórí èyí tó sùn lẹ́yìn ẹran ti a. àwọn ẹmú kẹ mọ jẹ. wo bájá bá gbógun ọdún láyé ẹrin ògùn ní ìṣe. ajá yín ò ní ròkọjá yàn àgùntàn ní ọgbọnà ròkọjá pàdé bájá ayé bá jẹ̀fọ́ òkété tí ọba kú yọ yàdìgbòlógì èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín tá a jẹ ṣọmùṣọmù wàá gbọ́ àlọ ní tí àbọ̀ ní tèmi o bí nkún ló lóko ni bí tàkúté ni ó dìgbà náà ni. ètè <laughs> wá iṣu kan ẹ bá ìlú ìwúra. olówó orí mi mò ń gbọ́ tẹ̀ ń kún ìròyìn ẹ̀yìn àti táwa náà sọ̀rọ̀. ọ̀rọ̀ tí fúnfún ògbàgbọ́ etí ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àtẹ̀rẹ̀ kankan kọ́. nígbà tá a ẹ̀sùn lálẹ́ àná ẹ ti bọ́ sọ̀rọ̀ asọ̀rọ̀ ẹ̀kọ́ kọ ọrùn tí mi lẹ̀ ń lọ láàyè. ó sọwọ́ kan tútù rẹ̀ àbúrò rẹ̀ pọ̀ rẹ̀ gbolẹ̀ lóru gbọ̀ngàn yìí ní ìsìfẹ́ dáhùn mọ́ lójú pé ọ̀sẹ̀ lọ rẹ̀ mú aṣọ wa kọ́ ọmọ ìtúlẹ̀kì lọ́jọ́ ẹ̀mú ti rẹ̀ ní àyè ìdàgbà. bẹ́ẹ̀ ni. mo sì wà lẹ́yìn ẹ̀ wá lè dè mọ́ mi ilé tí mo rò ká àjọ kó bọ́ra papọ̀. padà mo ti lọ ọ̀rẹ́ dáhùn mọ́ lójú gbogbo òsè dì kò sí nǹkan kan tí ó ṣe ọ́. ṣe àáké àgbàlẹ̀dẹ ìṣáná olúwa mi o àjànà ìyá ò gbọ́dọ̀ jòrò lójú àjànà mo sọ fún yín wípé tẹ́ ẹ bá fẹ́ kọjú ìbọn sọ́ta ó jẹ́ kébi tí mò ń kó yín lọ yìí ogun là ń lè jà bẹ́ẹ̀ ẹ mú ogun àtàrẹ ẹ mọ́gbọ́n ẹrù ẹ fi tẹ́lẹ̀ fẹ́ kó tó di pé yín lọ́ta àbólórí burúkú àlè yọmọ yìí irú oorun àbàdí wo lè sùn. àwọn ọmọ yìí mọ̀ sùn. wọ́n sùn èwo wọn ò ní sùn sí àsùnfọ́fọ́n ti fọ́n nítorí pé kí ni ẹbu ní gbénu àtọ́sọlá dùgbẹ̀dùgbẹ̀ lóhun àgbè adóní ló mórí ogun wáyé aṣọ ẹ̀rẹ̀ ló dàbora agbẹ̀gẹ̀rẹ̀ lónìí o nítorí pé kí àkùrú aláàtakùn kan tún tàwù mọ́ ó dọ̀rùn alákejì. bẹ́ẹ̀ni agbatẹrẹ ní gbàgbọ́ yọkọká ìdòpọ̀dàn nígbàdàn kó owó èké lọ́rùn ilé rẹ lónìí o ó yá dídé kó gbọ̀rún lọ oríkòwò ẹ̀ náà ò ha. òótọ́ ni yóò kù díẹ̀ kí ahọ́n yọ pé ojú ṣùgbọ́n kò ní lè yọ yóò kù díẹ̀ kí ìka wọ ìwé ẹ̀tù àmọ́ kò ní lè wọ̀ yóò kù díẹ̀ kọ́ ọmọ gbélé ayé ṣùgbọ́n ò ní lè gbé kó wá tara sàtàbà ìkó gbòdì ọ̀run lọ kó lọ ní tí òkú ìjẹ́lọ́gbẹ̀ẹ́ bọ́ra. ẹ̀yin lẹ́kùú bá já sí egúdòdò gbòòrò ẹni ojú ọ̀run bá kẹ́nu yín ọmọ lọ olúwa rẹ̀ dáwé ọkẹ́ kọ́ mọ̀ sùn wàrún dèmí ẹni ọba ní kú olúwa rẹ̀ ṣáájú mi kú ni ayé ni ó fi mí sí ọ̀run ni wọ́n pàlú ẹ̀ àfirakẹ́ máa lọ ọ̀run dèmí. lọ́dún kan bẹ́ẹ̀ ni ẹ̀sán bẹ́ẹ̀ ni ó wẹ̀ ti ọ̀dẹ́ mi lónìí bẹ́ẹ̀ ni. èmi owó lẹ́ mọ̀ pé ẹ̀jẹ̀ yẹn. Ah. wo gbé gbogbo ẹnu ẹ̀sán mo fẹ́ ti di di ọ lẹ́nu torí bá ògiri bá lanu kì í bó lérò ọjọ́ ẹran ẹwà tó wà lọ́dọ̀ ẹ̀ la wá gbà. ẹ ẹ lẹ́ran lọ́dọ̀ mi ẹni ebi ẹran bá ń pakólúwa yóò rèso alápàtà lọ́dọ̀ mi ní ikọ̀ sẹ́ran kankan. bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ní lọ okùn ti má pàrọ̀ yín lẹ́sẹ̀ lónìí gbogbo ayé yọ̀dà yín mọ̀ ọ̀sẹ̀ gẹ́gẹ́ báyìí ni wọ́n máa sọ̀kò lónìí. wọn bá tẹrẹ wá o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí alápòkà olóhùn lòlò la ṣẹ́dẹ̀pẹ̀ tí gbọ́mọ́ mi fi kàlùkà ilẹ̀ mo pè ọ́ lónìí o ọ̀kadàmbá ìwọ. gbọ́ngẹlẹyẹ. ìwà ìwà ìwà ìwà ìwà ìwà ìwà. Ah, abira abira lọ ìbá ń gbé ládùúgbò mi wá jọ gbé ládùúgbò àṣẹ mi wá o bá ń gbé ládùúgbò mi wá bá ń gbé máta dènà máta retí fẹnu ẹ àtàrí méje ẹrù méje àtàrí méje gbàgbé gbàgbé gbàgbé. ah ẹ ti ṣe. ǹjẹ́ ọmọ mi. ìwà ìwà gbàgbé ládùúgbò mi gbàgbé. èmi ń sáyà rẹ o èmi ẹwà lọ́la ni. àkànní. inú mi ò dùn mọ́. mi náà rí bẹ́ẹ̀ òkú ọjọ́ mẹ́ta ọ̀ṣà kì í ṣe àjòjì sáré. ìrì tí mo rí ọ̀yọ́ yẹ kí n mọ̀ pé ìbànújẹ́ dorí àgbà rẹ̀ kodò kí ni tó ṣẹlẹ̀ gan-an. alákànni mo ó bà mí lẹ́rù àlá òun sì ṣe déédéé àṣẹ tí mo gbọ́ pé wọ́n pa láàfin sọ mọ̀ wípé nílùú tá a wà yìí ìdálò ń ṣe lò oyè balógun lẹ̀ àjẹwò nílọ̀dẹ̀ wa ìran bàbá tiwa ní jẹ́ òun náà ló ń wé wọ́n á gbọ́ pé wọ́n sọ láàfin wípé àwa méjì kan á lọ rèé jagun ẹni ọba jagun tó mólú ẹni ó jẹ balógun lẹ̀ sí máa wò kò rí bẹ́ẹ̀ láyé hàn bàbá mi ó ṣe wá jẹ́ pé gbà tí bàbá mi kú tó fọwọ́ okùn lélẹ̀ tí wọ́n wá fẹ́ fi àgbàlagbà àlùyàn mi jẹ inú mi ò dùn. Àkànní pẹ̀lú gbogbo ń tọ́ wa sọ̀kalẹ̀ yìí èmi ò rí nǹkan tó yẹ kó bá ọ lẹ́rù ń bẹ́ẹ̀ ni bí wọ́n tiẹ̀ wá sọ pé ẹ̀yin méjì lẹ́ẹ̀ lo oògùn tẹ́ lọ rè jà ẹ̀ ń tọ́ bá lọ tọ́ bá ṣẹ́gun òun ni wọ́n fi joyè balógun ó dá mi lójú ni pé ìwọ ọ lọ ọ bọ̀ ó sì jẹgun bàbá sì dé ó joyè balógun ah, ah, ìwọ náà wọ́n ti wọ́n parí bíríbí tí bàbá rẹ ti kó nùlù yìí. ogun ló ń pè é ogun ò mọ rí bí yàn ogun ò rí bí ẹ̀kọ ó yàtọ̀ sí ká wà láàrin ẹ̀dẹ̀ ká máa báwọn ìyàwó ẹni dọ̀wẹ̀kẹ̀ gbogbo ibi tó fojú sí òun èmi mọ̀ rìn sẹ́yìn fún bàbá mi kò jẹ́ lóògùn kan dandan téèyàn mú kojú ogun mo sì fẹ́ lọ fẹ̀mí mi ṣòfò jàre. Ah. àkànní mi pẹ̀lú tó wá sọ̀kalẹ̀ yìí mo mọ bàbá kan o. olólùfẹ́ mi ni ó sì nífẹ̀ẹ́ mi tọkàntara bàbá mo fẹ́ kẹ́ bá mi ràn lọ́wọ́ ẹ dákun ẹ bá ń ṣe fún un. arábìnrin. ó bàbá. bá a dá sọ fún ewúrẹ́ tá a wẹ̀wù fágùtàn tá a mú góòlù tá a ṣẹ́yìn ẹlẹ́dẹ̀ ah, yóò tú lẹ́gbẹ̀ẹ́ yìí. bàbá n tẹ́ ẹ sọ ò mi o. ó kéwèé ẹni o torí ẹ̀ wá yìí kò lè mọ orí. bàbá yóò mọ orí o ẹ wo mo fẹ́ kẹ́ ẹni lọ́kàn yìí pé n tẹ́ ẹ ṣe fún yìí èmi gan-an lẹ fẹ́ ṣe fún àmórí á sì sanjọ́ ọbẹ̀ dákun. ibi tó o sáfẹ̀ ní kárùn lọ. ẹ bá ràn lọ́wọ́ bàbá. ó jagun yóò sì ṣẹ́gun. àṣẹ bàbá àṣẹ àṣẹ. yóò sì àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ṣùgbọ́n tẹ̀sí ò lè pọ̀. Oh bàbá kí ni nǹkan ọ̀hún ẹ sọ ọ́. takọtabo ẹran ajíyọ tó gbó kákáká gbọ́dọ̀ jẹjẹ ẹ̀kan nínú ẹ̀yin méjèèjì ilé fi ṣètùtù. takọtabo ẹran ajíyọ tó gbó kákáká ó sì tún wá gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ kan nínú àwa méjèèjì. pé mo ti fẹ́ rí arúgbó tí mo fẹ́ fà kalẹ̀ báyìí bàbá mi ti kú ìyá mi ti kú ọgbọ́n wo ni mo fẹ́ dá sí báyìí tí ìròyìn ilé bàbá mi jẹ. àkànní àwọn àgbàlagbà náà ni wọ́n máa ń sọ wípé bínú ọ̀bà tán láṣọ ẹ̀jẹ̀ ò lè tán lé ìkànnà pẹ̀lú gbogbo ohun tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí á tún tẹ̀síwájú nínú ìwádìí wa ni o mi bí wọ́n ló sọ pé afọ́jú ni bàbá ẹ̀ pé gbogbo nǹkan tó bá sọ wàá ni kí á láṣẹ ẹ̀gùn o sì dákun kó o gbà mí kalẹ̀ kí n lè róye ilé bàbá mi jẹ ẹ ẹ ẹ ẹ wà wà wà wà. Àkànní. Ah! tí ẹ wà ibi ilẹ̀ sì wà ẹ wà ńkọ́. olóhùn lọ ṣègbọ̀nsẹ̀ lẹ́wọ̀n àbámọ̀ fi mí ibi ibi mo dúró sí mọ́ọ̀nì látòní tí mo retí ẹ̀. láti gbà wo ló ti lọ ṣègbọ̀nsẹ̀. ó ti lọ ti pẹ́. irú gbèsè ìwòlè wo ló lọ sí látàárọ̀ tí ò tí ì dé kọ́ ẹ̀kẹ́ wá gbogbo ẹ̀ ní ń bọ̀ lọ. Ah, ah. ẹ lónìí ẹ mọ́ lè yí ohun ẹnu mi padà nítorí wípé tipẹ́ báyìí ìníwó àgbò mọ́rí. bíbọ ìlejò bọ́họ̀ anamúsọ̀gà ìyá mi bàbá mi ó yẹ gbà lọ́wọ́ mi. ẹ sì ẹ sì. yorùbá ní nǹkan kan ò ní wọ ẹṣin mo fẹ́ lágbára mo fẹ́ mọ̀dí oògùn mo fẹ́ lo oògùn títí kí n dàbí àrònìmọ̀já sòrò tọ́wọ́ ayé tó ń tẹsẹ̀ kan rẹ̀ àrònìmọ̀já tí fẹsẹ̀ kan ti fi dààmú nígbà ẹsẹ̀ mo fẹ́ lo oògùn jùlọ. mo ti bọ ọgbọ́n délé alára alára sọ pé ẹ bọ́ ẹ bọ́ dọ́dọ̀ àjèrò àjèrò ní gbà òdélé ọgbọ́n àga wọ́n lẹ́bọ̀ tí tó di ọ̀run kòrò jáko ǹjẹ́ ó mú orí wáyé. èmi ah bàbá wo wọn mórè ajá ni mí wọn gbọ́dọ̀ gbàgbé olóore àgùntàn ni mí wọn gbọ́dọ̀ gbàgbé léèrè àgùntàn tó bá kọ pákílẹ̀ igi ní ọjẹ́ kí ló dé tí wọ́n fojú olóore gúngi ẹ̀yin ẹ ṣe mí láàánú ẹ dán mi wò ẹ rí mi pé èèyàn tó múre dáadáa ni mi. bó bá rí bẹ́ẹ̀ èjìjì ló gbìn ó gbìn lọ sí oríta mẹ́ta apànàgà ìgbà tó bá lóríta mẹ́ta apànàgà ibi tó bá kù sí ọmọ rẹ. ẹ bọ ẹ bọ alẹ́ lẹ́yìn onílẹ̀kọ́ mi ju ọmọ nítorí mi kúrò nira ń gbé ń gbé. títí ewu ya kí ló bí kan. àkọ́kọ́ tí mo kàn mo kàn lé alára ẹ̀kejì mo kàn ni mo nle lé ọwọ́ àrùngún àga àbámọ́tẹ́ èdè ẹ ya ẹ̀yin ìyá ẹ dákun pọ́tọ̀ yín wà ní ẹ fi ẹ fi mi. aṣọ tẹ́ ẹ fi pọ̀nmọ́ lápọ̀n yìí kẹsẹ̀ rèé fi wọlé ó ní mo fẹ́ kẹ́ ẹ fi pọ̀n mí àṣírí ayé mo wá sọ́dọ̀ yín. padà òdi <coughs> aṣọ ni ìwọ ìwọ ṣé wo lọ́rùn ẹ̀jẹ̀ àwọn àgbà ni. ọrùn ẹ̀jẹ̀ ọrùn ẹ̀jẹ̀. torí pé òṣùká ńlọ rẹ ru àgbà orí ẹni ní bá ní gbé wọ́n ṣẹ̀jẹ̀ wọ́n ṣẹ̀jẹ̀ wọ́n ṣẹ̀jẹ̀ ọ̀dà bọ́ bá rí bẹ́ẹ̀ o ìyàwó rẹ tó fẹ́ràn yóò lọ rèé dirun fún ọ lọ́jà alẹ́ gbogbo ojú tó bá wá rí pátápátá níbi títí ń dirun fún ọ gbogbo wọn lè tutù àkọ́kọ́ kòwé ìyàwó rẹ tó bá ọ dirun ó lè tutù ẹlẹ́ẹ̀kejì kété tó bá ti bá ọ dirun tán ni ó fọwọ́ òkùnlélẹ̀ ní ọjọ́ méje méje ó máa mú àwọn obìnrin mẹ́ta mẹ́ta wá láti so ẹ̀mí rẹ̀ rọ̀. obìnrin mẹ́ta mẹ́ta. Mm, ẹ dákun ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ dẹ̀yọ̀. balógun lọ́la balógun lọ́la. ẹnu o ah, bàbá ayọ̀lá ọ̀rọ̀ rẹ̀ dẹ̀yọ̀ ẹ mọ̀ wulẹ̀ ó sì rí i àṣẹ àṣẹ àṣẹ àṣẹ balógun lọ́la kọ́. Ah, ẹ sì wá bàbá bá ń lé nísìnyí o. Ah, yóò tóbi ìgbà wo kán tó dé. n ò lè sọ pàtó pé bàbá ni bàbá òde torí àtàná ni wọ́n ti jáde ṣé ò lè sá. kò ní kò ní kò ní kò ní àmú ẹ pé wọ́n padà wá ọ̀dà bàbá ọ̀dà. ẹ ṣeun bàbá wọ́n jí sẹ́yìn bàbá ṣe dé ẹ ṣeun o ọ̀dà bò bàbá. ẹ ṣeun o. ayé àkànní. ibi tá a yé mi lọ a ò mọ hmm? ibi ayé mi lọ a ò mọ olùkọ́láyé mi lọ ṣẹ́ mọ ibi ayé mi lọ a ò mọ ẹyẹ ò sọ fẹ́ yẹ kó o ń bọ̀ ibi ayé mi lọ. káàbọ̀ kúrin òkú ọmọ aráyé ṣe ọ́ rí bàrìgbò hmm. abẹ́ ẹ̀ráyé mi lóde ẹ̀rí ń táyé sọ mí dà ẹ̀rí ń tí ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn sọ mí dà ẹ wo bí wọ́n ṣe rán mi wá sọ́run ọ̀sán gangan ẹ wo ohun tí ìfẹ́ sọ mí dà wọ́n rán mi lọ́rùn àrèmábọ̀. Hmm. iṣẹ́ ọwọ́ máa dárí wọn nù àwọn náà ń sọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ́ wọ́n sì máa fi kàṣẹ̀ sun oore àmọ́ ńgbẹ́ balẹ̀ fẹ́ lọlé ayé tá a bá ní kẹ́ mọ́ lọ yóò dàbí ìkà síbẹ̀síbẹ̀ náà ó dà kí ló fẹ́ ká ṣe fún ọ. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ihun tí mo fẹ́ ni wípé mo fẹ́ padà sílé ayé mo fẹ́ lọ rèé gbẹ̀san gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ikú mi pátápátá ara gbogbo wọn pátá ni mo ti fẹ́ gbẹ̀san. Hmm, àṣẹ níbo láyé mi lọ ṣe mọ̀. ibi ayé mi lọ a ò mọ̀ o. níbo láyé mi lọ ṣe mọ̀ o. ibi ayé mi lọ a ò mọ̀ o. níbo láyé mi lọ ṣe mọ̀. ibi ayé mi lọ a ò mọ̀ o. níbo láyé mi lọ a ò mọ̀. ibi ayé mi lọ. ọ̀pá paparadà bíṣu bá paradà iṣu adìyàn bágbàdo bá paradà á dẹ̀kọ bẹ́gùn bá wọnú aṣọ yìí pa òun dà ni bádìyẹ bá gorí àbá yìí pa òun dà ni. àbẹ́mọ́lẹ̀ èèkàn àbójú regúnregún ó dífá fún orí péjípéjí tí ń fomi ojú ṣègbèrè ọmọ orí bọ́gbọ́n orogún orí bọ́gbọ́n orọgbọ̀n ó di gbiribíìtì gbiri gbiribíìtì. àbọ̀rúbọ̀ yìí. fi yín àbọrúbọ yẹ ẹ̀ dáhùn. àbọyèbọ ṣiṣẹ. bí òṣèré ló àtàpè náà o. ẹwà lọ́lá má bínú sí mi. nítorí ìwà ìkà ìwà òṣì tó fẹ́ wù ṣebí torí ẹ̀ òun wá gbára ayé kiri ó ti gbogire kọjá ewé báyìí o ìwọ wàá mọ̀ yìí pé ẹni tí adániwáyé ò lè mú elédùà ò tí ì dá wàá gbọ́ ọ ṣebí gbogbo ìfẹ́ tí mo ní ó ní mo fi bẹ́ẹ̀ lò ṣùgbọ́n nítorí agbára ayé ó dalẹ̀ mi. bá fún kí ni ó fi mí ṣe kí ni ó ṣe yẹ tó sunkún ìrẹ́ gbọ́gbọ́ wọ́n ní kí ni wọ́n ṣe orí mi dákun wá yà wọ́n lẹ́nu. àkùkọ tó kọ lánàá ikọ̀ ire ní ikọ̀ ire nìyẹn. àkùkọ tó kọ lónìí ọ̀sẹ̀rẹ̀ yẹ ikọ̀ ire ló kọ ọ̀sẹ̀rẹ̀ o. ojú ire ló mọ́ mi mo máa ṣàwo àṣelà o. wọ́n dòyìn ká mi wọ́n dìtẹ̀ ìpín mi orí mi dákun wá yà wọ́n lẹ́nu. wọ́n bẹ́ gidi náà fomi omi takọ́ṣọ́ omi fògì wọ́n mo di sílẹ̀ fomi omi takọ́ṣọ́ omi fòdì èyí ẹ̀ di sílẹ̀ tèmi kọ́ ẹrù kì í bóṣù ká ẹlẹ́rù lẹ́rù apá o. ìrẹtẹ̀ lọ́tún ó gbé lọ sí ọ ìrẹtẹ̀ lọ́tún ó gbé lọ sí ọ. lálá ni wọ́n fi jáfa wọn èmi ò ní ṣáyé àìláyé èmi ò ní wáyé àìjóyè o èmi ò ní wáyé àìlówó n ò ní wáyé àìlókìkí èmi ò ní wáyé àìlọ́rọ̀ o èmi ò sì ní wáyé àìbímọ ìfà ńlá la ni, ìfà ńlá ni mo fi jáfa wọn.